káàbọ̀ padà sórí ètò yìí ètò wa Ramadan Kareem orúkọ ẹgbẹ́ gbogbo àwọn àlàyé tí àwọn afámọ́ ṣe fún wa nísìnyí gbẹ̀yìn tẹ́ bá fẹ́ lọ sí hajj ẹ̀ ti pè wọ́n o kẹ́ ẹ̀ ti lọ bá wọn kí wọ́n lè mú yín lọ sí hajj nírọ̀rùn kó lè bá àjẹ́ àrọ̀rùn àlọ́dé àlọ́gbọ̀ àlọ́gbà àlọ́dé wa sọ̀rọ̀ lọ́rùn ó sì fẹ́ nìkan kan wà lánàá Muhammad lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ mo ti wá wí pé àlejò mi kejì wọ́n á wọlé hmm, o ẹni tọ́pọ̀lọpọ̀ yín ti ń dà mí láàmú pé kí n gbé wá tí wọ́n ti ń béèrè lọ́wọ́ mi pé afa ah, yẹn ń kọ́ ṣéwù yẹn ń kọ́ lóògùn last year àwọn èèyàn fẹ́ ká gbé ṣéwù àpò kádà ọlọ́run kò jẹ́ torí ṣéwù wọ́n ní àwọn appointment tó pọ̀ ní last year wọ́n jẹ́ kó rà yọjú sí wa àmọ́ lọ́dún yìí àwa ni gbogbo bó tilẹ̀ wù kó rí báyìí tilẹ̀ wọ̀ ha tó ẹ gbọ́dọ̀ yọjú sí wa. Hmm. bàbá Dr. Ahmed Salawudeen gan fúnra wọn wọ́n request fún pé ṣéwù gbọ́dọ̀ wá nínú slot àwọn ṣé wa lò mọ́nítọ̀ pẹ̀lú ògbọ́n ṣáà lọ bàbá dẹ̀ máa ṣéwù dẹ̀ máa wá ṣéwù náà ti wá dé báyìí àwọn náà ni sheikh muhammad jamiu tihamiyu tí gbogbo yẹn mọ̀ sí ìyanu ọlọ́run salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. ẹ kú jọ́ mẹ́ta tọjọ Ọlọ́run ọgbọdọ wa wọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run wàlá ilà ìlọlá àárín dẹ̀nà pẹ̀lú torí a fẹ́ ká tètè lọ síbi tá à ń lọ kálíbà ráǹfà nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ. alhamdulillah. a fẹ́ sọ̀rọ̀ lórí kí ni máa dènà gbígbà àdúrà inú Ramadan la wà yìí gbogbo alamọ̀ fún Ramadan àsìkò gbígbàdúrà ní tẹ́kọ̀ gbogbo bá wí ń bẹ̀ ọlọ́run ló wọ́n fàṣẹ sí i àmọ́ tó ń ti bó jẹ́ pàṣẹ ọlọ́run ọmọ rìn káàkiri ọmọ lọ́mọ gbogbo àdúrà yẹn àwọn kan bẹ táwọn ò ní gbàdúrà wọn hmm, torí àwọn ìwà kan tí wọ́n ní lọ́wọ́ torí àwọn ìṣe kan torí ọ̀nà kan tí wọ́n gbà ṣe àdúrà hmm. irú àwọn wo ni irú ìṣe wo ni irú ọ̀nà wo lèèyàn gbà fi sàrà tọ́lọ̀ wọn àwa ìṣọ́ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ọba tó ga àwùjọ bíláhì àwa ìṣọ́ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba orúkọ tí dẹ́rù bà gbogbo orúkọ orúkọ tí ó borí gbogbo orúkọ orúkọ tó ga jù tọ́lọ́wọ́n ọba ń sọ náà èyí pé sẹ́bì isma rọ́bìkàlẹ̀ àlá orúkọ ọlọ́wọ́n ọba ọba tó ga àwa ìṣọ́ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba náà mínà ṣe ìtọ́ni rajim kúrò ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni làánà ẹni fìtínà ẹni àdánwò abatẹnijẹ padà lẹ́yìn ẹni èṣù nìyẹn bisimilahi rahman rahim abẹ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọba ìwo arahman ọlọ́wọ́n ọba ọba àjọkí ayé ó wà lẹ́sí kàlákọ́lá kó ń máa fi ràádì jẹmìíràn ọba tó dá ogun kan tí wá sáyé lẹ́yìn ìgbà tó dá wa tán ọba tí ń wò wá tí ń wo ṣe ọwọ́ wa ọba tí ń wò wá tí ń wo ta ni ó sìn òun ta ni ó bẹ̀rù òun nínú ayé ààrẹ ni ó sìn lọ ààrẹ ni ò ní sìn ààrẹ ni ó bẹ̀rù ọlọ́run ààrẹ ni ò ní bẹ̀rù ààrẹ ni ó páyà ọlọ́run ọba ààrẹ ni ò ní páyà sọ ọlọ́run ọba ń wò wá ń wo ṣe ọwọ́ wa ọba àjọkí ayé lọ́lọ́run ọba ọba tó já sí pé bóòrùn ó bá ràn yóò ràn sílé ẹnígbàgbọ́ bóòrùn ó bá ràn yóò ràn sílé gèfèrí bójò bá máa rọ̀ yóò rọ̀ sílé ẹnígbàgbọ́ bójò náà bá tún máa rọ̀ náà yóò tún ràn sílé gèfèrí yóò rọ̀ so ọba àjọkẹ́ ayé lọ́lọ́run ọba tó já sí pé olúkálùkù lè mọ wò pé a lè mọ ṣe tó wù wá láyé ọlọ́run má dẹ wọ́n ọba ẹ̀dẹ́ lọ́lọ́run ọba ọba àjọkẹ́ ayé lọ́lọ́run ọba arahim abẹ̀rẹ̀ pẹ̀lú kọ́lọ́run ọba ọba àṣàkẹ́ ọ̀run bàbá ní àṣàkẹ́ ọ̀run yín túmọ̀ sí pé àwọn tọ́lọ́run ọba ó ṣàkẹ́ wọn ò ní pọ̀ ìwọ̀nba ni tó já sí pé wàsábìkù náà sábìkù náà àwọn apá kan nìyẹn bẹ́ẹ̀ náà ni àṣẹ abìlẹ̀yẹmíìn mọ́ ashabul yamini so àwọn àṣàkí ọ̀run ọlọ́run ọba lọ́ba àṣàkí ọ̀run tí ó padà ṣe àwọn tiẹ̀ kẹ́ pé àwọn tó yege ní nítorí pé ayé dàbí ìdánwò káwa mọ́ pẹ́ lórí ẹ̀ without further ado subhanaka ya Allah subhanaka ya anan subhanaka ya manan subhanaka ya dayanu subhanaka ya sultan kí wá ní ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tèní lórí mọ̀ọ́dúrú tèní náà ní pé kí ló ń dènà àdúà kí ló lè fà á kádùá mọ́ gbà kí ló lè fà á kó mọ́ ṣàdúà kó mọ́ lament kó mọ́ complain wípé kò fẹ́ sí gbígbàdúà Islam ò mú wá bẹ́ẹ̀ anabi ò mú wá bẹ́ẹ̀ tábàwọ̀ dáadáa ní oṣù táwa yìí oṣù Ramadana ni tó ń já sí pé oṣù tí ń borí gbogbo oṣù oṣù kẹ́ oṣù gbígbàdúà oṣù àforíjìn ní jẹ́ ní iwájú ọlọ́run ọba tí gbogbo ẹ̀dá tó dá wọn lọ ọba fi ń sọ fi Qur'an al mi pé yá ayọ̀ alẹ́ sí náà àmọ́nú ẹ ti ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà pé kutiba alaykumu ziyamu ala alladina min qablikum la'allakum tattaqun. so ayọ̀ alẹ́ àmọ́nú ọlọ́run mo tẹ́ nígbàgbọ́nu ohun ìtumọ̀ sí ẹ̀dá gbúdọ̀ nígbàgbọ́ ọlọ́run ní mo kì mo ń pèpè lẹ́zínà àmọ̀nú sẹ́yìn tẹ nígbàgbọ́ nu èmi ọlọ́run ọba ọlọ́run ò pèèyàn lásán o lè jẹ́ mùsùlùmí o lè jẹ́ èèyàn ṣùgbọ́n kó tó lè ní àwẹ̀ kí àwẹ̀ tó lè di ti ọlọ́run ń pè ẹ́ sí o gbúdọ̀ jẹ́ tó nígbàgbọ́ Ya ayọ̀ alẹ́sìn náà mọ̀nú ọlọ́run ni mo pe ẹgbẹ́ tẹ́lẹ̀ nígbàgbọ́ nínú mi ti bá ń lẹ́kùn mú sí àmù ó láti kọ́lé yín lórí àlékún mú sí àwẹ̀ gbígbà fáríkù ni sọ́mù ọ̀tọ̀ ni ń túmọ̀ sí pé a ti kọ́lé lórí tún wù wá pẹ̀láwẹ̀ bá ń gbàwẹ̀ ojú gbàwẹ̀ etí ó gbàwẹ̀ ẹnu ó gbàwẹ̀ ọwọ́ ó gbogbo oríkèéríkèé ara nígbàwẹ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú wà wa pẹ̀lú ṣèṣì wa aleikum siyamu ń túmọ̀ síbẹ̀ wípé àtikọ́lé ń lórí lẹ́yìn ìgbà tẹ́ bá gbàwẹ̀ ẹ wùwà rẹ ẹ ṣiṣẹ́ rẹ ẹ lè kún nínú iṣẹ́ rẹ ẹ lè kún nù wà rẹ. kàmá kútìbà alladhina min qablikum la'allakum tattaqun. so kàmá kútìbà alladhina min qablikum so gẹ́gẹ́ bí ọlọ́run ọba bó ti prescribe ẹ̀ bó ti ṣe lọ́ranyàn alálẹ̀dínà mi kọ́bùlìkùn lórí àwọn tí ó ṣáájú yín làálàkùn tàtàkùn tábà ń sọ àwọn tó ṣáájú àwọn ànábì ọlọ́run ọba bọ́lọ́run ọba ti ṣe lé wọn lórí tó ṣe lọ́ranyàn lé wọn lórí làálàkùn tàtàkùn kẹlẹ̀ lékún nínú páyọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ wa ń lọ lórí kí ló ń dènà àdúrà la'alakum tatakun ọlọ́run ní aṣẹ ramadan fún yín kẹlẹ̀ lékún nù páyọ̀ ọlọ́run ọba ìkẹyìn ramadan jẹ́ nítumọ̀ sí pé nínú ayé èèyàn gbúdọ̀ páyọ̀ ọlọ́run ọba bó o bá páyọ̀ ọlọ́run ọba ayé ẹni tí ò bá ti páyọ̀ ọlọ́run ọba ẹ̀yà san ló wá ẹni ò bá ti páyọ̀ ọlọ́run ọba kò ráyé wá bó ti lè wù kó ní kódà kó ní gbogbo nǹkan tí ń bẹ láyé kan mọ́ ní ó ní tí ó sì páyọ̀ ọlọ́run ọba kò ní nǹkan kan èèyàn gbúdọ̀ páyà la'alakum tatakun ó wàá rí kúránì náà tún fẹsẹ̀ múlẹ̀ yí pé aza bayanu linasi gbogbo wáàsí tẹ́ ń gbọ́ ẹ mọ̀ pé kì í ṣe inú Ramadan nìkan lẹ́ ń gbọ́ wáàsí bẹ́ẹ̀ lọ jumat ẹ gbọ́ wáàsí bẹ́ẹ̀ lọ eh, òde Islam ẹ gbọ́ wáàsí gbogbo káàkiri ẹ ń gbọ́rọ̀ lọ́wọ́n ọba bayanu ni àlàyé ni linasi tẹ́ ń gbọ́ ní gbogbo ògbà wàhùdà ni wà mọ ìsọ̀tún lẹ́lẹ́mọ̀ tẹ́kìn. so hudan wà mọ ìsọ̀tún lẹ́lẹ́mọ̀ tẹ́kìn àlàyé ni ò lè wúlò fẹ́ni ò bá páyọ lọ́wọ́n ọba ó ní kùránì fi sọ wípé wà ó dà án wà mọ́ ìzọ̀ tún lílí mọ̀ tẹ̀kínà pé ìmọ̀nà ni ó mọ̀ jẹ́ guidance ni ó mọ̀ jẹ́ wà mọ́ ìzọ̀ yóò sì mọ̀ jẹ́ wà sí ìmọ̀nà ìdánpè ní guidance ni pé o ti o ti kó lójú ọ̀nà o ti sọ road map ojú ọ̀nà nù ó wá wò pé báwo ni ti padà sójú ọ̀nà tó yẹ ẹni bá wà lójú ọ̀nà ní nírọ̀rùn ẹni bá wà lójú ọ̀nà ní láṣeyọrí ẹni bá wà lójú ọ̀nà ní jẹ́ nǹkan ẹni bá wà lójú ọ̀nà ní nífọ̀kànbalẹ̀ táyé tí ó sì bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́run ní wàhúdàn wàmọ́hízọ̀ yóò sì máa jẹ́ wáàsí yóò máa jẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba fún yín lèlí mu tẹ̀kí fẹ́ni bá payọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run kò lè wà important kò lè kò lè wà valuable fẹ́ni ò bá payọ̀ ọlọ́run ọba èèyàn ń bẹ̀rù ọlọ́run ọba ni wá ìgbésọ́wọ́ tó ìbákọ́ra tún fi ẹsẹ̀ múlẹ̀ yìí pé alif lam mim Zali zalikali kitabu la riba fi wa hudan lil muttaqin wáyé pé muttaqin ìpáyọ ọlọ́wọ́n ọba tẹ́kùwà ó ṣe pàtàkì púpọ̀ zalikali kitabu ọlọ́ọ̀ni alukurani tẹ̀rí yẹn la riba fi kò sí èméjì nínú ẹ̀ kò sí doubt undoubtedly kò nídìí kẹ́ dẹ̀bẹ̀bẹ̀ sí ní dáùtù ẹ̀ kò sí dáùtù nínú ẹ̀ láàrin ibà ń fi hàn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wá ni òun làlù kùránì jẹ́ kùránì yìí tà sí wíná inú oṣù wíná lọ́lọ́run sọ̀kalẹ̀ òun ni kùránì sọ wípé ṣáàrù ramadan lẹ́sí unzila fi kùránì udanli náà ti wá báyìí náà ti mìíràn udáwà fòkọ́ọ̀n so inú oṣù wíná ni kùránì ló sọ kalẹ̀ kúránì yìí wá ń sọ ipe la ẹ̀bà fi ìhùdá lélẹ́ mo tẹ̀ bá nímọ̀nà ni ó tún máa jẹ́ fẹ́ẹ́ ní bá páyà ń túmọ̀ sí pé bó bá páyà ọlọ́run ọba ayé máa difficult ọ̀rọ̀ ọlọ́run ọba gan kò ní lè penetrate nítorí pé àwọn ọlọ́run ọba tá à ń gbọ́ akàn gbọ́ pẹ̀lẹ́tì ni kò dọ́kàn àfọkàn gbọ́rọ̀ ọlọ́run ọba akàn fetí gbọ́ ni indian bá sì fetí gbọ́ tí ò bá fọkàn gbọ́ ìpadà á lọ ni kò ní wúlò òsì ní tẹ̀lé òsì ní ṣiṣẹ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ náà ayé lónìí ọ̀rọ̀ la mọ̀ gbọ́ àìmọ̀ tẹ̀lé bí èèyàn bá gbọ́ ọ̀rọ̀ bá èèyàn tẹ̀lé ni èèyàn yìí kàn gbọ́rọ̀ you must be the doer of the word ó tẹ̀lé ọ̀rọ̀ wọn bá ó ṣe ni kí wàá ní dènà àdúrà yín wá ń bọ̀ láti bẹ̀ ẹni ò bá payọ̀ lọ́wọ́n bá iyì kọ́kọ́ mọ́ lọ́wọ́n bá ni tán bá ní pé ìpayọ̀ ọlọ́run kéèyàn tó lè bẹ̀rù nǹkan kó tó lè sọ pé mo bẹ̀rù nǹkan àbí mo páyà nǹkan yóò yà sí pé o mọ̀ ọ́ Hmm. èèyàn mọ nǹkan kó tó lè bẹ̀rù ẹ̀ ó mọ nǹkan kó tó lè páyà ẹ̀ ó ò lè páyà ń tó mọ̀ ó hmm. ò lè bẹ̀rù ń tó mọ̀ òun ni kùránì wa mú jáde látara bẹ́ẹ̀ tó fi mọ̀ mọ̀ wípé kó tó lè lóò tiẹ̀ wá tún lè gbàdúrà kó tiẹ̀ tún lè sọ pé ó sì ń lọ́hùn ó gbàdúrà sọ lọ́hùn fárí ní kọ́búlà àtàbùdú ní ọ̀rọ̀ wa ń bọ̀ látòrí bẹ́ẹ̀ kó tó lè lóòsìn lọ́hún fáàrì fún ni èèyàn mọ lọ́wọ́n ọba ni kọ́bùlà àǹtà àbùdú ni ṣáájú kó tó lóòsìn fáàrì fún ni kọ́bùlà àǹtà àbùdú ni èèyàn mọ lọ́wọ́n ọba ni márífà ó gbúdọ̀ mọ́ ta níjọ́ lọ́hún ẹlòmíì láyé lónìí nísìnyí gbogbo alọ́pọ̀lọpọ̀ nu wa ọlọ́wọ́n ọba mímọ́ ọlọ́wọ́n ọba ó hàn kọ́ sí wa dáadáa wípé ẹ bàbá wa ń sin lọ́hùn la fi mọ̀ pé ẹ abáwọn bàbá wa tán ń pọ̀ lọ́hùn la fi mọ̀ pé nǹkan jọ́ lọ́hùn abáwọn ìyá wa tán ń pọ̀ lọ́hùn la fi mọ̀ pé nǹkan kan ṣà ń ọlọ́run kọjá físíkà ṣẹ̀mà ẹlọ́run kọjá yí pé kò máa wí pé ọlọ́run wọn ní ọlọ́run ọlọ́run òun ló fà tó yẹ pé tàbá ní ẹgbẹ́ ọlọ́run tóbi lọ́dọ̀ ẹlòmíì á ní ẹlòmíì ò ní lè gbé tóbi wọn ní ẹgbẹ́ ọlọ́run ọba tóbi ẹlòmíì ò ní lè gbé tóbi ẹlòmíì á gbé tóbi nítorí pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó gbé tóbi tó àmọ́ bọ́lọ́run ti tóbi tó fáàrì fún ní kọ́bílà àǹtà àbùdú ní èèyàn mọ́ ọlọ́run ọba ní ṣáájú tó lọ́sìn èèyàn mọ́ ọlọ́run ọba ní ṣáájú tó lè lo ohun àgbàdua gbogbo àdúrà yòókù gbàgbó náfìlà tó lè wù kó yàn tó o bá ti mọ lọ́wọ́n ọba kọbúlà tàbùdù ni tó o bá ti mọ̀ kò lè ṣiṣẹ́ bó bá yan náfìlà bí yan náfìlà òru tó àtò Ramadan tí ò sí èyí tó fi sùn nínú ẹ̀ tó yàn tí Ramadan tún lọ tó tún gbàdúrà tó tún ṣe tàjù tó o bá ti mọ lọ́wọ́n ọba kò lè ṣiṣẹ́ fábùdù ní kọbúlà fárí fún ní kọ́bùlà à ń ta àbùdó ni wọ́n máa ń lamu ya àrífò ní fàkẹ́fà àbùdó. àbá kó tó di pé máa tẹ̀síwájú á dókè lọ́hùn náà nítorí pé ọ̀rọ̀ nípa bá àdúrà tí gbà náà là ń sọ súnmọ́ bàbá wa fẹ́ mu ṣéèkù wa ìyanu ọlọ́run wọn mu láti bẹ̀rẹ̀ pé ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ kọ́kọ́ wà lọ́kàn wa náà ẹ̀bà tá a fẹ́ sìn tá a fẹ́ pè tá a fẹ́ kọ́ dá wa lóhùn yìí àfi ká bẹ̀rù ẹ̀ gbogbo òfin rẹ̀ ká tẹ̀lé ìyẹn làdúrà wa fi gbà báwo làdúrà wa fẹ́ àgbà kiri àmọ́ dídí ń dènà àdúrà gbogbo ẹ̀ ní ìyanu ọlọ́run ni wọ́n yẹjú fún wa ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn náà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.